QH, QH, QH Radio. From Accra to the world, ó milẹ̀ títí ó aye. ayé. QH Radio làwa ń gbọ́. Fún oyin tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jáde ogun gbàjẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé eh, ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́ dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. tó ẹ̀yin yẹn wa ẹ jẹ́ ká máa kí n pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá wà tẹ́ bá ti ń gbọ́ wa ká máa kí n pé. Pe ẹ tún kú àmójúbà wa lórí ìkànnì yín ìkànnì wa ìkànnì iléeṣẹ́ QH radio tá wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn tí a ti máa ń sọ fún yín pé gbogbo àwọn nǹkan tó bá ń lọ àní ṣaláì máa máa sọ fún yín ẹ dẹ̀ mí pé gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ náà kò ń ṣe pé àwa náà wà ń bẹ̀ ṣùgbọ́n gbígbọ́ tí a bá ti gbọ́ àti bí eléyìí tá a bá rí ń bẹ ọlọ́dẹ wa fi iṣẹ́ rọ̀ wá lọ́rùn gbogbo ayé ti lu jára wọn tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ sí kíá social media ti gbé ẹ pé nǹkan tí fídíò bá ti gbé ó ti kúrò ní nǹkan tí onítọ̀hún lè máa sọ pé kò ń ṣòun ló ṣẹlẹ̀ sí mọ́. Si ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ń lọ ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ ló fi jẹ́ pé lórí ìkànnì òun lẹ ti ń gbọ́ now kó tó di pé àtẹ̀síwájú ẹ̀yin tẹ́ ti ra product iléeṣẹ́ oea tẹ́lẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ròyìn fún mi pé àwọn oògùn tí wọ́n ń tà fún onírúurú àìsàn níléeṣẹ́ oea ṣé ẹ mọ̀ pé gbogbo yín lẹ jẹ́rìí sí pé àwọn oògùn wọn ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n nǹkan kan bẹ tí wọ́n tún ṣe introduce níléeṣẹ́ OEA àwọn nǹkan kan bẹ tí wọ́n tún ṣe introduce níléeṣẹ́ OEA ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jàǹfààní kínní tí mo dẹ̀ rò pé ó yẹ ká sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa ẹni tí ò bá nídìí ẹ̀ kò nídìí kó bi wọ́n léèrè ṣùgbọ́n ìwọ tó bá nídìí ẹ̀ ó di dandan kó o try kó bí wọ́n léèrè wọ́n ń kínní kan ní eh, progress water ètò yà mí lẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé omi àwọn tó ń lo omi yẹn tí wọ́n dẹ̀ sọ pé àwọn ń rí yanu àwọn ni wọ́n ń pè mí pé àwọn mọ̀ gẹ́ẹ̀tì progress water níléeṣẹ́ oea tó dẹ̀ jẹ́ pé àwọn ń lò fún onírúurú ìṣòro tọ́lọ́ndẹ̀ sọ pé kí ìṣòro yẹn kó máa fi àwọn sílẹ̀ àwọn ń rí agbára ọlọ́run nínú progress water yẹn ẹ mọ̀ pẹ̀lú mi lè rò pé progress water kè àbí mírèkù ní kí wọ́n tó fi yẹn ṣe ló jẹ́ kí n sọ pé ẹni tí ò bá nídẹ̀ dandan kọ́ ni kó pè wọ́n àmọ́ wọ́n tó bá rí i pé òun face àwọn challenges kan spiritually try kó pè wọ́n nílé iṣẹ́ oea bí wọ́n léèrè nípa progress water omi ìlọsíwájú tàbí ká pè ní omi ìtẹ̀síwájú ọ̀nà ọ̀nà ibi tí àwọn agbára tí iléeṣẹ́ oea ń lò pẹ̀lú omi yẹn mi ò mọ̀ bẹ́ẹ̀ tọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń jẹ́rìí sí agbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ́rìí sí ìyanu ọlọ́run nínú progress water yẹn mo wá béèrè pé kí làwọn iṣẹ́ tí progress water ń ṣe wọ́n wá ṣàlàyé pé progress water jẹ́ omi eléyìí tó jẹ́ pé ẹ lè lò láti takò any spiritual problem ah, tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àsọ fáwọn èèyàn lórí ètò torí tá a bá rí ẹnikẹ́ni tó nídẹ̀ progress water ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí màá fún yín ní fóònù nọ́mbà ọ̀gá àgbà iléeṣẹ́ oea e. ẹ bi wọ́n léèrè wípé ẹ gbọ́ nǹkan nípa progress water omi ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú lórí oríṣiríṣi ìṣòro àwọn náà máa wá ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún yín àti iṣẹ́ tó ń ṣe ẹni tí ò bá ní problem kò nídìí kó pè wọ́n o àmọ́ wọ́n tó bá rí pé o ní problem kan tó ń dùn ẹ́ lọ́kàn ìwọ náà pè wọ́n níléeṣẹ́ OEA nípa progress water omi ìlọsíwájú ni tàbí ìtẹ̀síwájú lórí gbogbo nǹkan tó bá jẹ́ ṣòro gba nọ́mbà ọ̀gá àgbà iléeṣẹ́ oea bí wọ́n léèrè pé o gbọ́ nǹkan kan pa progress water lọ́dọ̀ Quadri Hamzat sọ pé kàn ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kàn ṣàlàyé fún ẹ nọ́mbà wọn rèé plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn madam sade ẹ̀ka àwòsàn ètò. olóòtú Hmm, ẹ kulé. a mọ̀ kú ọjọ́ mẹ́ta. ó ga. àwọn èèyàn ní ojú yìí wọ́n lọ tìrì tìpẹ́ máa ní. ẹ dákun ẹ mọ́ bínú o. ní ẹgbẹ́ níbo ló ṣe àwọn ajẹ́pẹ́ ti yọjú sáwọn tipẹ́. ẹ̀yin tíá tíá tíá tíá ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo èèyàn ṣe ah. àlàáfíà alaba yín. àdúpẹ́ àdúpẹ́ ẹ má bínú sí wa. ẹ wọ́n bínú sí ṣùgbọ́n wọ́n ti dárí jìn yín. ẹ ṣe gan ẹ káàbọ̀ sórí ètò wọ́n ní ó mà experience àgàgà tó bá ti ẹ̀jọ̀rọ̀ bíi ọkọ ná yàwó bí o ṣe ní ná yàwó mọ́ àbí yàwó nọkọ tọrọkọ mi náà mọ yàwó mi náà mọ nọkọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí ó pakuru mọ gidi. mo wà bí kan jọ kan èrò sápèlé wọn lórí mo ní àá kí ló ń ṣẹlẹ̀ ń bí kí ló dé wọ́n ní ọkọ ìyàwó mọ̀ nọkọ ẹ̀ ní ẹ̀ ṣe mistake ṣe ọkọ ná yàwó àbí wọ́n ní. <laughs> wọ́n ní bẹ́ẹ̀ gbọ́ yẹn náà ni. ètò àyà mi lẹ́nu ni pé Eh, òkè tí mò ń wò báyìí hmm. mọ́sán rẹ ni náà ti ń gbé òkè tí ń là mọ́lẹ̀ èmi ti ẹ̀rù kí wọ́n lagi ni eh. ìgbà tá a sùn mọ́ wọn ìyàwó ti fẹ́ nọkọ pa. Ah, ẹ wá gbà wá ni. mo ní ó sì kẹta lulẹ̀ nìyẹn ìgbà wo wà lẹ́gbẹ́ ní sunkún lórí tẹlifíṣàn. yóò sunkún lẹ. <laughs> ó o. o ní <laughs> àbó sunkún fún wa ni. Ah, ah ẹ̀bẹ̀kún ayò ló èyí sá làwọn tí ń sọpọ́ ta ẹ̀kún ayò ló sùn ọgọ́ ẹ̀sìn máa lò kìyẹn ní wọ́n wù mí. ọ̀rọ̀ Davido òun la gbé wa hmm. ẹ̀yìn yẹn wa lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ikú ọmọ Davido ṣẹlẹ̀ hmm. gbogbo èèyàn ni wọ́n rí wọ́n ní eléyìí ló máa jẹ́ the end. Mm ló máa jẹ́ òpin relationship Chioma àti Davido wọ́n nítorí pé ètò ń wu Davido lára Chioma òun náà lọmọ tí ó ti dà wọ́n pọ̀ <laughs> oníkálukú wa ń fọkàn sí àti hùn àti hẹ̀ báwo ló ṣe máa ṣẹlẹ̀ ibo ló máa já sí la wá rí i pé lẹ́yìn ọjọ́ díẹ̀ tọmọ kú nábàání Davido àti Chioma wọ́n ní wọ́n ṣègbéyàwó. Mm wọn kàn nígbéyàwó yẹn bòńkẹ́lẹ́ ni wọ́n ní secret wedding wọn kàn ní pop ah, wedding wedding jẹ́ kódà kò jẹ́ nu pálọ̀ kó jẹ́ èèyàn mẹ́rin ló wà ń nàbà hmm. ni ẹ̀ ń ṣègbéyàwó ah. mo ní ọmọ ti fi kíní ìṣọ́ọ̀kì àwọn èèyàn hmm. ìgbéyàwó tí ẹ wá ṣe yẹn ibi tá à ń lọ gan nìyẹn wọn kàn wá ní ṣé ẹ fọmọ wọn rúbọ hmm. ni pé tó fi jẹ́ pé kò tọjọ́ kò tiẹ̀ tó ṣùkàn tígbéyàwó fi tẹ̀lé wọn kàn náà wá dáhùn pé ah ṣé bí bóyá tá à ń gbọ́ àwọn náà ti ń gbọ́ pé ikú ọmọ ò ní jẹ́ kán fẹ́ra wọn mọ́ pé bóyá náà fi rò pé kàn fi sùkú àgbàdo káwọn ò fi háwọn èèyàn lẹ́nu ojú wo lè fi wo ọ̀rọ̀ ìgbéyàwó yẹn. ẹ ṣe olóòtú lákọ̀ọ́kọ́ mo fẹ́ jẹ́ ká mọ̀ kinní kan pé ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ó kọjá wípé ọmọ kan ló wà láàrin wọn tàbí nǹkan mo máa ń sọ kinní kan fún àwọn obìnrin especially àwọn obìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní ọkọ tàbí wọ́n ń wá ọkọ ṣe rí ọ̀rọ̀ relationship ó kọjá à ń bímọ fúnra ẹni lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn àṣà kan dé ayé nísìnyí pẹ̀lú àwọn èèyàn wa especially entertainers àti àwọn celebrities dóò náà ó ń ṣẹlẹ̀ láàrin àwọn tí wọn lórúkọ náà bọ̀ torí pé àwọn ẹni jẹ́ ẹni tó lórúkọ a máa ń rí àrísà gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe òun ni àṣà wípé bébí mama bébí papa ó ti wá di wípé èèyàn èèyàn tó ti bímọ fúnra nílẹ̀ yorùbá even láàrin àwọn tó jẹ́ yorùbá lára àwọn entertainers yẹn ni mò ń sọ irú Davido ti yàn pé yorùbá ni hmm. ní ilẹ̀ yorùbá wọ́n máa ń sọ pé ẹni tó bímọ fún un ni ó kúrò lálé ẹni. bẹ́ẹ̀ ni wọ́n máa sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n a wá rí i pé àwọn yẹn ò fi àyè àwọn àwọn ti ọ̀dọ́ sìn wọn ka òwe yẹn wọn kà sí o. wọ́n bìlìfù pé èèyàn bá bímọ fún yàn ìyẹn ò mí pé ìyàwó èèyàn ni. a jẹra wa lọmọ lásán. a àṣà òyìnbó dẹ̀ ni <laughs> ṣùgbọ́n another thing tí mo tún rí nípa ìgbéyàwó yẹn ni wípé wọ́n lè ti máa plan kíkú ọmọ yẹn tó ṣẹlẹ̀ okay ó likely most likely kí wọ́n ti máa hmm, plan kí wọ́n ti máa plan ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni dóònà wọ́n lè má fẹ́ ṣe láláriwo náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí maybe torí àwọn obìnrin míì tó bímọ fún Davido torí atúrìkà náà pé yes atúrìkà náà pé disin wọ́n rí kan lára àwọn ìyá ọmọ ẹ̀gan tí kò tíì kí fún ikú ọmọ yẹn lórí social media ìkan lára àwọn tó ti bímọ fún Davido bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ ọmọ èèyàn tó lórúkọ náà ní àwùjọ. ok ok. wọ́n ní kò tí ì kí gan pé àkópẹ̀lẹ̀ ti ti ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ o. Hmm. bẹ́ẹ̀ kẹta bá ń jà bí kakú kọ́ ṣe rí ilé ayé yìí a kàn gbọ́dọ̀ wà kẹ́fù pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a bá ń ṣe lákọ̀ọ́kọ́ mo kàn fẹ́ sọ ni pé àwọn èèyàn lè máa fi pé à òpin relationship yẹn nìyẹn pé ṣebí ọmọ ló pa wọ́n pọ̀ hmm, òun ló jẹ́ kí n sọ wípé kò kí ń rí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé nǹkan tí ọkùnrin rí lára obìnrin tàbí tí obìnrin rí lára ọkùnrin nígbà míì ó máa ń ju ọ̀rọ̀ ọmọ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ń ju ọ̀rọ̀ ọmọ àwọn obìnrin míì máa ń bìlìfù pé ṣebí mo ti bímọ fún ẹ so hmm. automatically mm. mo ti dìyàwó ẹ gbogbo kùdìẹ̀kudìẹ ayé mi ó yẹ kó máa fẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n it's <laughs> more than that it's more than that ṣe rí pé obìnrin bímọ fúnyàn ìyẹn mm. ò ní kó di chain lọ́rùn èèyàn o di chain ọrùn ajá o. àwọn tó máa ń foyún de ọkùnrin pé à ah, jẹ́ ń foyún de mọ́lẹ̀ ìbá tútù kò ní lọ nìyẹn kan nígbà bá ti lóyún fún ṣé ọ̀parí. <laughs> ṣé rí ìgbésẹ̀ burúkú ni tí mo dẹ̀ máa ń wọ̀ ní àwọn ọ̀dọ́mọbìnrin pé kì í ṣe nǹkan tó yẹ kéèyàn máa ṣe ẹ̀ẹ́n eh, but àwọn obìnrin máa ń ṣe o. kò make sense ẹ lọ béèrè kí ni kí ni percentage àwọn obìnrin tó fi oyún di ọkọ mọ́lẹ̀ ṣé wọ́n eventually fẹ́ àwọn ọkùnrin yẹn. àwọn ah, olóògùn náà kò kì í wà kí n fẹ́ wọn. most of them máa end up láti di single mother. single mother. Mm. because tó bá fi ìpò òkè o ọkùnrin yìí o ṣé ni ọ̀rọ̀ ọkọ ọkùnrin àtobìnrin ah, both of you ẹ ti bọ agolo. <laughs> kí la agolo mi. <laughs> both of you ẹ gbọ́dọ̀ wà on the same page. àti mo rántí eléyìí mo máa lò ọyọ agolo mi ni. Hmm. <laughs> both of you gbọ́dọ̀ wà on the same page tó fi jẹ́ pé kò sí irú ọ̀rọ̀ ọlọ́mọdé bí life future èèyàn kan lè fẹ́ build hmm. life èèyàn kan lè fẹ́ build ẹ gbọ́dọ̀ jọjọ agree because tó bá sọ pé o fẹ́ lóyún fọkùnrin tọkùnrin yẹn sọ pé òun ò fẹ́ o ṣe mọ̀ ó ti sọ máìndẹ̀ fún ẹ pé òun ò fẹ́ nìyẹn. Hmm, mi ìfẹ́ kó lóyún fún mi o tí ò bá tẹ́ lọ́rùn ká pè mí lóbìnrin ni tó dẹ̀ mọ̀ pé wọ́n dẹ̀ fẹ́ lóyún mm. ó dẹ̀ lóhùn òfẹ́. ẹ o ti rẹ́dì láti dá bùkátà lọ́yìn. ẹ kó fobìnrin tó bá ti pé ó dẹ̀ fẹ́ lóyún dandan dandan ó dẹ̀ fẹ́ lóyún dandan ó dẹ̀ lóhùn òfẹ́ wọ́n á dẹ̀ fọkùnrin yẹn lẹ̀. yeah because wàá fi sílẹ̀ because tó bá rò pé bóyá o lè da ogun ẹ̀ sí rough mm. ẹkún ọjọ́ ọ̀la. wọn kì í doyún sí rough. Ah. <laughs> odidi life èèyàn là ń fi play tẹ́tẹ́ yìí ah. òun la fẹ́ fi ta kite odidi life ẹ rí wípé òun ló sábà máa ń di pé a wá di pé ẹ̀yin méjèèjì ẹ wá máa ṣe ẹ wá dọ̀tá. ọ̀tá ni wọ́n á di dọ̀tá. èpè burúkú burúkú lẹ́ máa máa fi léra wọn pé à ókè o hmm. ẹni ẹni tó ti di ṣe jẹ́ i love you i love you tẹ́lẹ̀ a wá di olórí burúkú yẹn èmi ò lọ́ọ̀fù rẹ mọ́ o èmi ò lọ́ọ̀fù ẹ mọ́ o a wá di pé a bẹ̀rẹ̀ sí fèpè takò ẹ̀. Hmm. so èèyàn ò lè fi oyún de anybody mọ́lẹ̀ mo dẹ̀ máa ń sọ wípé aside that obìnrin gbọ́dọ̀ wà independent kó dára ẹ̀ ní independence yẹn ò míì wípé o lè ṣe bó ṣe wù ẹ́ nítorí pé nǹkan tí ẹ mọ̀ tọ́mánika sọ nípa ti Davido ṣebí kì í ṣe obìnrin kan péré ló bímọ fún gbogbo hmm. àwọn tó dẹ̀ bímọ fún àwọn ọmọ èèyàn gidi ni wọ́n. ni gbogbo wọn. ni gbogbo wọn. bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe rí láwọn míì ṣáà pé gbajúgbajà olórin kan náà bímọ táwọn obìnrin tó pọ̀ bẹ́ẹ̀ bímọ fún hmm. ní Nàìjíríà yẹn náà. ok tó jẹ́ pé ìkan nínú àwọn tó bímọ fún yẹn òun ló wá fẹ́ eventually. ok ìgbà tó dẹ̀ wá fẹ́ ẹni yẹn ẹ rí i pé ibo ó tún ṣe àṣìṣe àṣemáṣe míì lẹ́yìn ìgbà tó tún fẹ́ ẹni yẹn. ó tún fẹ́ lomi lóyún. ó tún fẹ́ lomi lóyún. Ah, ìyẹn ah, ẹ kàn fún yan lóyún tiẹ̀ lọ ní. <laughs> àwọn tó ń gbọ́ àtìmọ̀mẹ́ tí mò ń sọ ẹ̀. Mm. now àwọn ń gbé ah, so àwọn olórin náà ni. olórin ni two face ni kò sẹ́ni tó àbí kí ló ní ojú agbẹjọ bẹ́ẹ̀ mo fẹ́ tì í wọn fún kẹ́ lè wá fọ́ọ̀tì láti sọ́nà yìí. two face ni <laughs> gbogbo èèyàn ló mọ̀ pé bó ṣe bímọ káàkiri yẹn hmm. annie sì fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ choose annie mo dẹ̀ mọ̀ pé kíní quality kan péré ó lè jẹ́ ẹ̀kọ́ one point náà ni ọmọdún point tá a máa ń kà ní tọ́bẹ̀ mi mm. one point náà ni. quality tó rí lára ẹ̀ ni pé mm. ṣẹ́rí nígbà tí ọ̀rọ̀ àfúnyàn lóyún kàkàkiri kàkàkiri ká everybody tó fún lóyún ló ń pariwo tó ń ah. bínú kò tọ́jú ọmọ mm. kò fẹ́ àwọn kò fún kiri kan ó abandon àwọn á ní ìdìbì àyè nìkan ló dákẹ́ kò sọ anything. ó gbà fọlọ́hún ó gbà fọlọ́hún at the end of the day. bọ́kùn gan bá jẹ́ wèrè. òun ló padà wá fẹ́ tó ń ba tẹ́kẹ̀ gbogbo àwọn ọmọ ilé tó bí síta yẹn. <laughs> ó di nani tiẹ̀ nìyẹn. ẹ lè rò kó di nani bọ̀ àti ìyàmọ̀ ni quality. ẹ nani ti kò sọ́kùn tó máa jẹ kódà bọ́kùn jẹ́ wèrè tó bá rí irú obìnrin bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ọpọlọ àwalẹ. àwalẹ àwalẹ ṣé wàá rí chioma àwọn èèyàn kàn lè máa feel wípé ọ̀rọ̀ ọmọ ló ní òun àti Davido no á rí àwọn qualities míì náà lára ẹ̀ ṣáà pé Davido kì í ṣe ẹran ìlú kan ah, ah, àtòyìnbó àti gbogbo everywhere lóbìnrin ti yapa ẹnu ẹ̀yìn tí ò bá kò ní ìdá tí tó so obìnrin gan. kéèyàn tó wá choose ẹyọ kan kéèyàn tó wá choose ẹyọ kan pé òkè òun fẹ́ ṣe báyìí. ṣé àwa ọkùnrin kéèyàn mm. tó rò pé àwa nínú ọkàn wa àwa la mọ tí a rí. Mm. ẹ fi sọ pé òkè ẹni òun ni mo fi máa sọ wípé mm. obìnrin gbọ́dọ̀ ṣe rí ọkùnrin ò like obìnrin tí kò wà emotionally strong. Mm emotionally strong in the sense that o gbọ́dọ̀ níra ẹ lára nǹkan tí ó máa affect àwọn obìnrin ni wípé tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀ ó ti bàjẹ́ ó ti bara jẹ́ ó ti sọ̀rọ̀ jù á ti sọ̀rọ̀ á ti sọ̀sọ́kùsọ á ti fẹ́nu bà nǹkan ṣe rí gbogbo kíní quality bẹ́ẹ̀ yẹn ọkùnrin dẹ̀ ń ka point ọkùnrin máa ma ka point àwa ń ka point o hmm. <laughs> ọkùnrin máa ma ka point so ó wà lára nǹkan tó yẹ pé kò sí bí nǹkan ṣe lè le tó <laughs> kò sí tí ọ̀rọ̀ ọmọ bá ti délẹ̀ ṣe rí gbogbo pé ẹ ẹ wọ́n wá ẹ̀ṣẹ̀ wá lọ ṣe wedding lẹ́yìn tí ikú ọmọ wọn ṣẹlẹ̀ yẹn kinní kan náà ló máa ń fa kinní kan tó bá tẹ̀jẹ́ pé òkè hmm. wọn plan ẹ̀ tẹ́lẹ̀ kò lè tó bá jẹ́ pé Chioma ti jẹ́ ọmọ burúkú kí incident yẹn tó ṣẹlẹ̀ kò lè ẹ̀ fà ṣe wedding yẹn pẹ̀lú ẹ̀ àwa proceed pé òkè òun fẹ́ lọ ṣe wedding pẹ̀lú ẹ̀. ṣé pé irú ọ̀rọ̀ yẹn ṣé ọkùnrin lè wò pé ǹjẹ́ Chioma gan lè sọ fún Davido pé ẹ ti mọ irú ẹkún tẹ̀yìn òbí mọ sùn àwọn ẹkún àbùsí yẹn òkùnkùn ti tán náà nísìnyí òkùnkùn ti tán pé fún tọ́ wá sí yẹn màá wá ṣìyà fún less than one month tọrọ yẹn tọrọ ọmọ yẹn Yes. ṣe ọkùnrin lè fi lérí pé kó lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ eléyìí tó ń gbọ́ lórí social media yẹn mm. kó lè ṣú ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀ lè mm, balẹ̀ mm. ní ìwà níjẹ́ kó pé oṣù kan màá wá ṣèyàwó. ó possible ọkùnrin lè sọ ó possible dáadáa àti pé torí pé wọ́n ṣe rí pé bó ṣe ń bara jẹ́ yẹn ṣe mọ̀ pé ó lè máa rò pé ah nǹkan tó dẹ̀ de òun mọ́ Davido lélẹ̀ ìfàtọ̀ kásẹ̀ ni pé ó kí wọn ò fẹ́ra wọn lẹ́gàlì at least bàbá ọmọ ẹ ní wọn dọ̀ jẹjọ máa ń jáde wọn dọ̀ ń gbé gan ni yes irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ igun àwọn méjì jẹjọ jáde náà ni kó tó di pé wọ́n dé tí wọ́n bá òkú ọmọ yẹn mm. so gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà kò possible kó jẹ́ obìnrin yẹn jẹ́ wèrè tàbí tí ò fún ní fọkànbalẹ̀ tàbí kó má fún ní fi peace of mind another thing tí àwọn obìnrin ò kí mọ̀ nìyẹn obìnrin lè jẹ́ pé ókè o eh, ó ní gbogbo nǹkan ṣùgbọ́n tí kò bá ní peace of tí ò fọkùnrin ní ìfọkànbalẹ̀ mm. àwọn mm. ọkùnrin máa ń like ibi tí wọ́n máa ti rí peace. ah consent bí mo ṣe wà peace mo like ìlú láyé. <laughs> gbogbo ọkùnrin ni ah, alhaji gbogbo ọkùnrin ah, ni. peace lẹ́ ń sọ ìwọ gbọ́ eléwo ò tiẹ̀ nídìí ti èmi. Ah, kò lè ṣe wá ní nídìí ẹ̀. <laughs> kò séèyàn náà. tí n bá rí píìsì hmm. ẹ̀ ń dàbí ọmọ ẹ̀ máa wọn ajé ìbòjì ẹ̀ máa gọ́ báyìí ibẹ̀ ni yọkàrà gòbí olúwa aláwọ̀ bẹ́ẹ̀ ni tó fi jẹ́ pé ibi tí ìgbà míì àwọn èèyàn máa sọ pé obìnrin yẹn lo fún ọkùnrin ìwà lóògùn tó ń lò bẹ́ẹ̀ ni kò lóògùn hmm. kankan ìfọkànbalẹ̀ yẹn òun ni ọkùnrin máa ń like hmm. ṣùgbọ́n àwọn obìnrin ò wá understand pé ìfọkànbalẹ̀ yẹn ò wá mí pé o gọ̀ o. àbí. pé o fọkùnrin lọ́kànbalẹ̀ wá mí wípé orí ẹ ò pé tàbí o stupid àbí o mọ nǹkan tó yẹ kó ṣe àbí o mọ nǹkan tó yẹ kó sọ. Mm. ṣùgbọ́n àwọn ọkùnrin mi náà tún máa ń take advantage wípé obìnrin fi wọ́n lọ́kànbalẹ̀ yẹn wọ́n á máa misbehave. ah ìyẹn o tiẹ̀ orí ẹ̀ ò pé nìyẹn. ṣe mọ̀ pé oríṣiríṣi èèyàn ló wà ẹlòmíì lè máa wò pé òkè torí pé obìnrin yìí o ó jẹ́ èèyàn tó ní sùúrù kò kí ń fa wàhálà tó bá dẹ̀ ti bínú tá a bá ti sọ pé má bínú mm. inú ẹ̀ máa ń tètè yọ ó máa ń tètè forgive eh, ẹ ọkùnrin mi tún máa ṣe àǹfààní yẹn lọ àwa ah. máa take obìnrin yẹn for granted ṣé àwọn pé ńgbà míì weakness èèyàn ó máa àwọn èèyàn máa ń rò pé bóyá ok eh, good part ẹni but àwọn èèyàn á sọ di weakness mọ́ ẹ lọ́wọ́ mm. wọ́n á ti take advantage ẹ pé ẹni yìí o eh, ẹ rabasha ti bẹ́ẹ̀ pé kó má bínú ẹni tó yẹ pé ti bá ti kiss ẹ nísìnyí ó ti gbàgbé ẹ lóòótọ́ ẹni yẹn lè easy láti penetrate bẹ́ẹ̀ but a ní orí ọ̀fẹ́ kò lẹ́tọ̀ọ́ ká wá máa take advantage hmm. irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé mọ̀ irú pé òkè o Davido wá ṣẹ̀ṣẹ̀ wá lọ fẹ́ ṣe ọmọ ẹ lẹ́yìn kinní kan tí ikú ọmọ ṣẹlẹ̀ ẹlòmíì ti sọ pé ẹ ṣèbí kan tó pa wọ́n pọ̀ nìyẹn hmm. ṣèbí kinní kan nìyẹn ẹ irọ́ kì ṣe kan tó pa wọ́n pọ̀ nìyẹn there is more to it. Davido ló mọ nítorí tó fi ń gbé ṣe ọmọ kiri tó fi ń gbé ṣe ọmọ because àwọn kan ti sọ pé wọ́n tiẹ̀ ti break up ní time kan so àwọn kan sọ pé àrọ́rá ah, ṣẹ̀páwà ò mọ̀ ah, nǹkan tá a bá kà tá a bá gbọ́ náà nìyẹn ha mm. àwọn kan ní wọ́n ti break up ní time kan àwọn kan ní ṣé àwọn pé ní another thing ni pé ó máa ń pa sọ̀rọ̀ nípa oúnjẹ Chioma ẹ̀ pé chef ni Chioma ó máa ń sọ̀rọ̀ pé bó ṣe mọ náà dá ó máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé bóyá like bóyá o like, like, yes ẹ mọ̀ kọ́ ọkùnrin the way to a man's heart is through his stomach Ah. lẹ́yìn peace of mind yẹn. èmi ò yà oúnjẹ oúnjẹ náà tó wà nù táwọn ọkùnrin máa ń wò ni. Ah, ọkùnrin mi ẹ kò finú ẹ ṣeré o ah, ṣẹ́rí ọ̀rọ̀ oúnjẹ yẹn. èmi máa ti rí dírínkì tèmi bó ti wà ókè. gbígbóná kan àti tútù. èyí olè fóúnjẹ mú mi mo ṣe wà yìí. gbígbóná kan àti tútù. <laughs> ìwọ ẹrí lukuma yìí ó rí jí ti fún wọn. <laughs> so gbígbóná kan àti tútù. ṣé pé ọkùnrin mi máa wo oúnjẹ oúnjẹ lásán. oúnjẹ kò sí lásán nínú oúnjẹ aláàjì kò sí lásán nínú oúnjẹ òun lòyìnbó eh, fi sọ pé the way to a man's heart is through his stomach. Ah. that's ọkùnrin tó bá ti jẹ tó tọkàn ẹ bá àmì kọ́ lára pé èèyàn fún ọkùnrin ní peace of mind. Eh. ṣé mọ̀ pé ọmọ tó bá bring up nínú ilé tí wọ́n ti ń dáná ara jẹ ò lè mọ lára tó bá ẹ eh, a máa fẹ́ máa dáná ọkùnrin tó bá ti wá rí pé ah, ah, ọkùnrin tó bá dẹ̀ ìbò náà láìkí oúnjẹ àtòbìnrin tó mọ dá. ẹ ṣe pé <laughs> tù ti gé fọ́ọ̀dì yẹn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn la lè máa rí then àti pé àwọn obìnrin míì kulẹ̀ láìkí bí ká ṣe sọ pé ọmọ yẹn ó fún ní ìfọ̀kànbalẹ̀. torí ìfọ̀kànbalẹ̀ yẹn àti ìbá ní ìfọ̀kànbalẹ̀ ṣe rí gbogbo nǹkan ti wà lónìí yẹn ìfọ̀kànbalẹ̀ yẹn ó tẹ̀ wá máa ń easier fún ó máa ń dùn sọ fún ẹni tí ọkọ ẹ̀ ò bá ní fame láti sọ hmm. pé èmi náà fi ọkọ mi lọ́kàn balẹ̀ ṣùgbọ́n jẹ́ kí ọkọ ẹ jẹ́ public figure káwa mọ̀ bóyá o máa fi lọ́kàn balẹ̀ torí ọkọ ló máa lè sọ pé ó fi mí lọ́kàn balẹ̀. yes because tọkùnrin bá jẹ ẹni tó bá jẹ eh, public figure tó jẹ celebrity tó jẹ pé ó kàn lè dédé máa lọ káwọn obìnrin kan gbà mú látẹ̀yìn pé à ah, bẹ́ẹ̀ kọ́kàn dédé fẹ́ máa kíìsì ẹ̀ kọ́ fẹ́ máa báyà fọ́tò kọ́ fẹ́ máa obìnrin tí kò bá ní faradà tó bá ń rí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè máa fi. yọ bẹ wúlẹ̀ ìjà bẹ̀rẹ̀ nìyẹn. gbé wàhálà nínú ilé <laughs> ẹlòmíì gan tó yẹ pé òkè ọkùnrin ti bímọ tẹ́lẹ̀ kó tó wá fẹ́ Mm. a máa kò ń ṣe pé bóyá ó ti mọ̀ ó mọ̀ pé àwọn ọmọ yìí o ọkọ òun ti bí o á gbé wàhálà dìde lórí àwọn ọmọ yẹn ṣó fẹ́ kàn da àwọn ọmọ yẹn nù ni ṣe understand mm. oríṣiríṣi lobìnrin tó fi jẹ́ ẹlòmíà wò pé èmi ò wo o ti wá fẹ́ fẹ́ràn àwọn ọmọ tó tó bí sí tóbìnrin mi bí fún ẹ o ti wá fẹ́ fẹ́ràn wọn ju ọmọ ti tèmi lọ bọ̀ṣẹ́ wá rí gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ ṣe pé àwọn ètò táwọn máa ń ṣe kì í ṣe pé bóyá ká lè máa sọ̀rọ̀ nípa incident tó ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n ká lè fi educate àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa ń kàn lọ́pọ̀lọpọ̀ ìgbà ká lè fi educate àwọn èèyàn so lára nǹkan tí ọkùnrin máa ń like òun ni pé kó o lámojú kúrò hmm. èmi wá rí i pé ṣe mọ̀ irú bí mo gbọ́ broadcast Davido kan tó sọ pé àwọn èèyàn máa ń sọ pé òun ti wà too careless òun ti máa ń free báwọn èèyàn jù ṣe mọ̀ despite that ìyẹn ò wá mí wípé kí tí ọmọ wa máa fíìl pé òkè o pẹ̀lú gbogbo àṣìṣe àti àwọn obìnrin tó ti bímọ fún o pé oníṣekúṣe ni kó wá gbógun kó wá bẹ̀rẹ̀ sí gbógun gbógun tì í mo rò pé lára àwọn qualities yẹn ó lè jẹ́ nǹkan tí bọ̀bọ̀ yẹn rí yẹn and so ẹ̀mọ̀ gẹ́ yẹn lè máa sọ lady yẹn lè máa sọ pé àti tòun ti gbé nìyẹn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣe hàn pé ilé tó dáa náà ni Davido ti jáde àwọn èèyàn náà máa wọ́n máa bá sọ̀rọ̀ pé òkè ọmọ yìí o kí wàá ní faith ẹ̀ pẹ̀lú ẹ̀ which is natural ó normal hmm. láti bẹ̀rẹ̀ kí ni faith ẹ̀ ok ibi tó ti lè rí ìdùnnú ni pé kì í ṣe marriage yẹn pàṣẹ ṣùgbọ́n kó kó wà assured pé ẹ̀wọ̀n kan ti ṣe assurance náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kọrin assurance náà tẹ́lẹ̀ tó lè wọ́n aṣọ ọ̀ṣẹ́ ọmọ. orin nìyẹn hmm. ìyẹn lè orin lè change at any time. ẹ eh, ṣùgbọ́n assurance náà ló wá fún yín báyìí ipò òkè. Hmm. now òkè ó ti di ti tèmi báyìí ṣáà pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn sọ pé ah, baby mama baby mama girlfriend ẹ̀ nísìnyí báyìí ó ti di mrs ìfẹ́ ẹ eh, wọ́n ló ti di mrs chioma, adeleke. adeleke so officially. officially ó ti di mrs chioma adeleke of which that title alone ó ti hard ó ti gbé eh, orúkọ tiẹ̀ náà ó ti jẹ́ kó gbé sókè. ṣé pé ẹkún obìnrin àwọn ìrònú ikú ọmọ hmm. ó lè fakán rò pé tẹ bá fẹ́ kó tètè dákẹ́. yeah tí eh. ọkọ bá súnmọ́ dáadáa lára nǹkan tí tọkọ súnmọ́ in tọkọ comfort ẹ tó àṣù ẹ. kí ló kù tó lè ṣe fún tó lè múnú ẹ dùn. ẹ pé ok. o ò ṣe kú fún lórúkà. yẹ fún lórúkà fi lọ́wọ́ lásìkò yìí. ní táìmù yìí ṣàpẹ́ tó ṣe fún lórúkà yẹn ó ti dìyàwó ẹ̀ kò lè máa yọ wá mọ́. Hmm. ó ti di àjọjọ máa gbé ni. ọ̀fíṣíálì eh, báyìí ó ti dìyàwó. àti tètè wá tètè wá lóyún mi kọ́ lè bímọ mi kíákíá ṣe mọ̀ pé eh, ó ti ṣe irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ sí eh, the band also tọmọ ẹ̀ náà kan wọn nínú swimming àwọn ọdẹ eh, nínú swimming pool náà àwọn náà kíákíá yẹn wọ́n ti bímọ mi so tọ́mà ti jọjọ́ wà papọ̀ àsọkọ àti ìyàwó kò lè take time tọ́lọ́run aṣàmì sí wọ́n á dẹ̀ bímọ mi tọ́mà dẹ̀ ti bímọ mi wọ́n á fi ìgbà ọlọ́run á ti fi ìgbàgbé á fi sí yẹn ṣe ti understand. so mm. lára ìgbésẹ̀ pé kí wọ́n lè bímọ míì yẹn òun náà ni pé kọ́ńjọ wà papọ̀ ṣe é pé tọ́wọ́ ti ń wà papọ̀ kò ní sí pé ṣe àwọn pé even wedding tó ṣe yẹn ó ti silent a lot of mockers gbogbo àwọn afiniṣẹ̀sí wọn oníyẹ̀yẹ̀ mm. wọn àtàwọn tó ń sọ pé èyí ó tán fún ibo ló fẹ́ gbé gbà kínníkan kínníkan even wọ́n lè rí lára àwọn ìyàwó tó ara àwọn obìnrin tó ti fún lóyún tẹ́lẹ̀ gan máa rò pé òkè o ṣèbí kò kúkú sọmọ sókè ẹni òun tó ń lọ́mọ ní ìsìn bóyá òun lóyún ó máa wá fẹ́ ṣe ti mm. understand ẹ̀hẹ́n but ara ara ìgbésẹ̀ tí èèyàn gbọ́dọ̀ máa gbé láti fi jẹ́ kí kò tún wá ṣe pé bóyá kó fi lè àṣọ ẹ̀ náà nípa ti ọ̀rọ̀ pé òkè o kò sí kan tó kò sí big deal nínú pé èèyàn jẹ́ mrs ṣùgbọ́n láti lè fi tún jẹ́ kí àpọ́nlé tún wà fún obìnrin yẹn ṣe understand irú hmm. obìnrin yẹn náà tún máa fi lẹ́nu ọ̀rọ̀ á tún fẹ́ jẹ́ kí wound yẹn náà á jẹ́ kó heal kíákíá. kódà gẹ́gẹ́ náà ọ̀rọ̀ tí àwọn ìwé ìròyìn aláròye jábọ̀ hmm. wọ́n ní Chioma sọ pé kò sí nǹkan kan tí òun tún dúró wò hmm. nílé àwọn Davido mọ́ hmm. wọ́n lọ sọ pé torí ọmọ tó so àwọn pọ̀ náà ló ti kú yìí o hmm. wọ́n ní ní táwọn wá gbọ́ ni pé ìdí nìyẹn tí Davido fi fa ọjọ́ ìgbéyàwó náà sẹ́yìn láti mú inú olólùfẹ́ rẹ̀ dùn kó sì fún ní ìdánilójú wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé wọn kò ṣe lálàriwo ṣùgbọ́n láti fi ọmọbìnrin yìí lọ́kàn balẹ̀ pé bóyá ọmọ wà mm, mm, tàbí kò mm, sí òun sì nífẹ̀ẹ́ rẹ̀ ló jẹ́ kí ètò náà wáyé wọ́n ní a gbọ́ pé gbogbo àwọn nǹkan ìdáná lórí Chioma làwọn mọ̀lẹ́bí Adeleke san lásìkò tí ètò náà wáyé wọ́n ní Chioma pàápàá ó ti ń gbìyànjú láti gbé ikú ọmọ rẹ̀ yìí kúrò lára bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n rí i wọn náà sọ pé ọmọbìnrin náà ọlọ́rù díẹ̀. bẹ́ẹ̀ni kò í sí Ọlọ́run ní jẹ́ ká rí àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí náà Ọlọ́run akọfọtò oyún gan bàjẹ́ lára èèyàn ọkàn èèyàn kì í kúrò níbẹ̀. lóyún lásán. Ah, <laughs> Alhaji kò í sí kéèyàn ní miscarriage. Ah, ilé ayé wa ga o. kéèyàn ní miscarriage wàá sì máa ronú sí i kéèyàn ní cbat ọmọ yẹn gbogbo ayé ò tí ì rí ò tí ì gbọ́ tó ti ru oyún yẹn ó wá bí ọmọ yẹn ó ṣàìsí ọkàn èèyàn ò lè kúrò ńbẹ̀ èèyàn á sì máa rò ṣáá nìyẹn á máa rántí ẹ̀ because mm. as a matter of fact kò kí ń easy so but ọlọ́run náà ló máa ń fi ìgbàgbé sí so àgbàdúrà pé ìkọ̀kan ní wa ò ní gbọ́mọ sí lágbára ọlọ́run. àmọ́ àwọn ọkùnrin míì tó bá wá jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ yẹn tó bá ti ṣẹlẹ̀ lóòótọ́ mm. tó wá jẹ́ pé ikú irú ọmọ yẹn ó yà wọ́n mm. Mm. kí la lè sọ nípa irú àwọn yẹn. ẹ olóòní mo kọ́kọ́ ṣe gbogbo preamble tí mo ti kọ́kọ́ ṣe yẹn ṣe rí i pé ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó fi po para. ẹ mọ̀ pé ẹni obìnrin tí kò bá da tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jó ní wàhálà bóyá ó ti ń fún máa yẹn ní wàhálà tàbí ó kó. tóbìnrin bá da ńkọ́ tó jẹ́ pé ọkùnrin ló kàn rò pé wo. kò kò wá common ok kò common. kò common kò common kóbìnrin da kọkùnrin fẹ́ kó kúrò lákàtà òun kò common. ok kò common. Ah, ọ̀rọ̀ mi tún lè lè ẹ̀kọ́ ẹ̀kọ́ ńlá kan tún lè lè o. Eh, ṣé mo pé another thing ni pé taba ta téèyàn méjì bá wọnú relationship. Mm. every eh, each person ló ní reason tó fi wọnú relationship yẹn. Mm. yes. Mm. kémi àti yín wà nínú relationship nsìn ẹ máa ní reason tẹ́ fi wọnú relationship yẹn ẹ máa ní reason a ní nǹkan tó kálukú rí a ní nǹkan tó kálukú rí a dẹ̀ ní nǹkan tó kálukú ń lé. ó lè má jòwó. ó lè má jòwó o. Mm. ṣe understand now tí èèyàn méjì bá wà nínú relationship tó wá di pé okay reasons wọ́n yàtọ̀ síra wọn tí nǹkan tó wá nǹkan kan wá ṣẹlẹ̀ tí kò palatable nínú relationship yẹn tó yẹ pé bí opportunity láti pé kàn fira wọn sílẹ̀ àwọn méjì máa kọ́ jókòó pé reason tí mo fi fẹ́ ẹni yìí ṣó sì wà nínú ìgbéyàwó yìí Mm. tí kò bá sí reason yẹn òun lẹ fi máa rí tí wọ́n sọ pé wọ́n kọ́lùkálùkù kúkú máa lọ́ ń lọ ẹ̀. Mm. ṣùgbọ́n tí reason tí ẹni yẹn fi fẹ́yàn bá wà ń bẹ̀ kò ní easy láti sọ pé let him go or let her go kò kí ń rọrùn bẹ́ẹ̀ nítorí pé nǹkan tó rí nínú ẹni yẹn ó ṣì wà ń bẹ̀ mm. ṣe mọ̀ pé for instance ká ní pé torí ọmọ ni Davido ṣe fẹ́ chioma. pé tí ò bá jẹ́ pé ó ti bímọ mi dẹ̀ ní choice. mi ní choice. Mm. ṣe pé ok nísìnyí báyìí ọmọ tí even on the norms a ṣì wò pé tí ò bá ní ìwà burúkú mi lọ́wọ́ a ṣì wò pé ọmọ kékeré làwọn àwọn ṣì lè bí mi now. àbí which is normal bó dẹ̀ ṣe jẹ́ gangan náà nìyẹn. yes bó dẹ̀ ṣe wà náà nìyẹn ṣùgbọ́n tó bá ti wá di wípé òkè o ṣèbí torí ọmọ ni kólúkálùkù máa lọ there is more to it tí ẹ sọ fún wa yàtọ̀ mm. sí ọ̀rọ̀ ọmọ yẹn. bẹ́ẹ̀ tán bá fi lè túká lẹ́yìn ikú ọmọ á jẹ́ pé nǹkan kan mi wà. ìkọ̀kọ̀ sí ìbáṣepọ̀ tó dánmọ́rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́mọdé ó bì pé wọ́n kàn ti ń pàṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bìkọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ ọmọ ni ẹ lè bí méjì ẹ lè bí mẹ́ta ẹ lè bí mẹ́fà wọ́n sì lè bímọ mẹ́fà bó ṣe wà yẹn fúnra wọn mm. ṣe ti understand wọ́n sì lè bímọ mẹ́fà wọ́n sì lè bímọ mẹ́wàá gan ọmọ ọdún mélòó sì làwọn méjèèjì wọ́n sì lè bímọ mẹ́wàá fúnra wọn so tó bá yẹ kí bọ́yẹ bímọ nísinsìnyí láàrin ọdún mélòó lèèyàn fi máa bímọ mẹ́fà láàrin twelve years èèyàn ti bímọ mẹ́fà tọ́lọ́run bá fi rọ̀yàn lọ́rùn so reason tí ẹlòmíì fi máa sọ pé òkè o ó ti parí nìyẹn ni wípé nǹkan tó torí ẹ̀ òkè bóyá ìgbà tó fẹ́ ẹ nìyí o ó fẹ́ nítorí pé ó fẹ́ peace of mind hmm. but nígbà tó wá fẹ́ tán lórí pé wàhálà wa bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lójoojúmọ́ bó ṣe ń gbógun tì láàárọ̀ ló ń gbé tì lọ́sàn-án ariwo lọ́tún ìjà lọ́sì mm. bó ṣe ń pariwo bó ṣe ń ṣe nǹkan bí ló ń jà ládùúgbò tó ń fẹjọ́ sùn ló ń ba jà lórí fóònù ló ń yọ̀ bẹ́ẹ̀ mọ́ ló ń ṣe gbogbo ẹ̀. ọkùnrin a máa rò pé ah, a tí ò bá jẹ́ pọ̀ ọmọ tó wà mọ́ eh, eh, o. kírú ọmọ wa ṣaláìsí ah. láàrin yẹn ṣe opportunity nìyẹn. a kò rò pé. ìgbà ilẹ̀ máa gbọ́ pé òkè ṣe kólúkálùkù dúró ni. ẹkún wa bẹ̀rẹ̀ fóbìnrin. ẹ ẹkún wa bẹ̀rẹ̀ fóbìnrin. ìlànà ẹkún gidi ni. ẹ obìnrin á máa wò pókè ibo ni kí n yà sí. Ah. báwo ni kì í ṣe bẹ̀rẹ̀. ìgbà tí òde ti sí wà anywhere ló lè yà sí mm, eh, <laughs> àwọn tó ti ń ṣẹlẹ̀ síbi kan náà wọ́n yà sí ibì kan náà lọ́n yà sí ìwọ náà máa yà sí bẹ́ẹ̀ ni o ó máa yà síbi tiẹ̀ náà ni <laughs> so bó ṣe rí ni òun ló fi jẹ́ pé téèyàn méjì bá ti wà papọ̀ mm. ó ṣe pàtàkì pé ká máa wo beyond a particular reason tàbí benefit kan at, at, a, at a particular point in time torí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ life is unpredictable ilé ayé yìí kò ṣe nǹkan tá a lè determine pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ọlọ́mọ àìkí burúkú ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ náà kò sí ok kí bá àlàyé fẹ́ move forward bá àlàyé fẹ́ go on. Ah! a jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm. àwa ẹ̀dá ká má fikú yọra wa. bẹ́ẹ̀ ni o. wọ́n ní ogún ọmọ hmm. kò tọ́ lọ́hùn lù pa. bẹ́ẹ̀ni òun náà fi sọ pé ẹni ẹni tí ọmọ bá sin ló bímọ. ẹni yẹn nìkan hmm. àti rẹ̀ ń tí ọmọ ẹ̀ kú ní kékeré bí irú tàwọn Davido yìí tẹ́nìkan tó lọ́mọ tó dàgbà fi ń ṣe yẹ̀yẹ́ ọmọ tẹlómi ń kú ní thirty years. bẹ́ẹ̀ni àbíkú àgbà ló dẹ̀ wá burú jù kọ́lọ́run ṣàánú àti kékeré àti dàgbà kò sí ì tó da o ṣùgbọ́n ṣe rí kéèyàn ti tọ́mọ kó ti dàgbà gan-an. Hmm ìyẹn ló le jù ìyẹn ló le jù ó lè pẹ̀mí èèyàn ìtẹ̀ fi ní oyún gan le ah, oyún bá bàjẹ́. oyún gan lásán tó èèyàn ọkàn yẹn kì í kúrò ńbẹ̀ ah. so ká máa tó wá sọ wípé òkè ọmọ tó ti dàgbà ṣùgbọ́n ṣẹ́rí ilé ayé yìí eh, kò sí nǹkan tó ṣe é fi yọ̀yàn ńbẹ̀ a lè fi anything pé à mo ti lówó o wá ń yọ̀yàn kan ọmọ bímọ o o wá ń yọ̀yàn kan mo máa ń sọ kinní fáyàn pé tó bá ń wojú ọlọ́run fọmọ kò sẹ́nìbọ̀ tó lè bí ọmọ tiẹ̀ mọ́ tẹ́ hmm. so kéèyàn máa rò pé bóyá then torí pé lágbájá ṣáájú mi bímọ kò míì pé ọmọ lágbájá máa ó máa tètè wà successful ju àwọn ọmọ tiẹ̀ o. kò tún mì ìyẹn ò tún determine pé à kò determine pé torí pé. ó máa ṣáájú àwọn mẹ́tì dàgbà. no kò má tà kò mí ni pé torí pé lágbára ti tètè bímọ bóyá òkè o àwọn kan ti bímọ nígbà tí níbi ọdún mẹ́wàá sẹ́yìn kí wọ́n tó ẹ̀ṣẹ̀ ṣègbéyàwó kó tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bímọ ìyẹn wá ní determining factor yìí pé àwọn ọmọ ẹni yẹn máa dáa ju ọmọ títí ẹ lọ rárá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. ilé ayé yóò ṣe predict ẹ aláàjì. Ah. kò sí nǹkan tó ṣe rí àwọn ọmọ tó ẹni tó ti lọ lọ́lọ́lọ́lọ́ yẹn mo réyàn tó jẹ́ wípé nígbà tí àwọn ẹgbẹ́ tán fẹ́ lọ serve lòun ṣẹ̀ṣẹ̀ bọ́ sí hundred level. Ah. nígbà táwọn tó serve tán tán rin títì kiri immediately tóun ṣe parí yunifásitì báyìí iṣẹ́ gan ti ń dúró dè tó yẹ àwọn táyẹ̀ ti graduate ọdún mẹ́rin márùn-ún yẹn ṣe ná ọwọ́ ẹni yẹn náà ṣe padà wá ń tọrọ jẹ. ọwọ́ ẹ̀ náà ti ń padà wá tọrọ. bẹ́ẹ̀ni so ilé ayé yìí kò kí kò ń ṣe nǹkan tó yẹ kéèyàn gbọ́dọ̀ máa sọ wípé àfẹ́mi àfẹ́mi àbí pé èmi ni mo gbọ́n tán àbí èmi ni mo mọ̀ tán is unpredictable kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ sí anybody at any time. ah kò sí. ẹ̀kọ́ ńlá nìyẹn o hmm. mo gbọ́rọ̀ kan lẹ́nu bàbá kan wọ́n ní ẹni ti kọ wípé iṣẹ́ dírìvà ló máa ṣe ìyẹn àwọn tó máa ń wakọ̀ káàkiri yẹn wọ́n ní ìjà mọ̀ pé ẹni tí yóò ṣe dírìvà ó lè ti wà ní ọmọ thirty years tí wọn ọ̀dẹ̀ tí ìbí ẹni tó máa ra mọ́tò tó máa wà torí pé ṣe dírìvà náà kọ́ mọ́ òun lè ti pé thirty years kán má tí ìbí ẹni tó máa ra mọ́tò tó máa wà ilé ayé nìyẹn alájì ilé ayé. ẹ tún morú ẹ̀kọ́ yẹn hmm. kéèyàn wà sí kọjá pé wọ́n ti bí ọmọ hmm. tó máa ra mọ́tò fún hmm. tí yóò máa wà bóun lọ̀rọ̀ ilé ayé ṣe máa ń tó máa ń jẹ́ bí àdìtú ńlá mi bẹ́ẹ̀. kò yé wa àdìtú ńlá ni ọlọ́run fi gbogbo yẹn jù wá lọ ìbẹ̀lẹ̀ ti máa rí ẹgbẹ́ bàbá èèyàn ló máa jẹ́ gatekeeper nílé èèyàn tàbí ah, ah. níbi iṣẹ́ èèyàn tó yẹ pé ṣebí àwọn bàbá yẹn kì í ṣe pé bóyá àwọn náà ò sáré. àbí àwọn náà sáré. àwọn náà sáré so bílẹ̀ ayé ṣe rí nìyẹn so téèyàn kan bá rò pé bẹ́ẹ̀ òun ti wà lókè o kó má àbí òun ti bímọ o àbí òun ti ṣe kíní kan o àbí ìṣẹ̀lẹ̀ ibi tó ń ṣẹlẹ̀ sí lágbájá o ṣóun nìkan ló wà láyé ni no a lè sọ bẹ́ẹ̀ because ìgbà máa ń yí hmm. yes ìgbà máa ń yí so ẹ dẹ̀ máa wo irú irú situation yìí kíní kan ni mo tún fẹ́ káwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ aláàjì ṣe rí àwọn ìṣẹ̀lẹ̀ kan wà nílé ayé èèyàn tó yẹ pé ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ dó ó lè wà painful ó lè ìṣẹ̀lẹ̀ yẹn gan ó lè claim life hmm. ṣùgbọ́n ó máa jẹ́ a stepping stone to success tàbí a, step, a stepping stone to glory. Hmm. Hmm. àwọn èèyàn tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ó máa wà very bloody ó máa wà very very painful. Mm, mm. for instance bí ayé èèyàn fẹ́ da nísìn àbí ọ̀nà èèyàn fẹ́ là ṣe mọ̀ pé nígbà míì àdìtú nílé ayé àwọn kan gbọ́dọ̀ kúrò nínú ayé ẹ̀ wọ́n dẹ̀ kúrò nínú ayé ẹ̀ kì í ṣe kó máa kúrò pé wọ́n ya orí wọn mọ́ ikú ló máa mú wọn. Ah! ṣẹ́rí pé ọgọ́ lágbára nìyẹn ikú máa mú wọn tó yẹ pé yes tó yẹ pé ikú máa clear wọn kúrò off your road so that kí wọ́n lè rọ́nà kí wọ́n lè rọ́nà lọ ṣe àwọn pé nǹkan tó mú odidi ẹ̀mí tàbí àwọn ẹ̀mí kúrò lọ́nà yẹ pé it's a very powerful ah, thing. Ah, ó lágbára gan. ṣùgbọ́n ó ti wà rí tí pé bó ṣe máa rí nìyẹn. Hmm. torí pé tírù kan bẹ́ẹ̀ yẹn ò bá ṣẹlẹ̀ ò lè dé ibi tó ń lọ ah. nítorí àwọn tí wọ́n kú tá a mú kúrò yẹn wọ́n lè jẹ́ ìdíwọ́ àbí ìdènà ah, ah. àbí yes àbí òkúta àbí àpáta ńlá gbàǹgbà <laughs> yes bílẹ̀ ayé ṣe rí nìyẹn so òun ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀kọ́ rẹ lòmíì tó yẹ pé wọ́n á ní ìgbà tí àwọn etí eh, yẹ ẹ̀ kú lọ́nà là fún. Hmm. yes àdìtú nílé ayé you can't tell. ah. <laughs> anyway torí pọ̀rọ̀ Davido la gbé wá sórí mm. ètò àwọn obìnrin mm. tí mo fẹ́ ká fún nímọ̀ràn ká tó máa lọ òun làwọn tó jẹ́ pé ọgbọ́n táwọn ní lórí ni pé ẹ̀ńtọ́ bá nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ fọyín òdì mọ́lẹ̀ ah. <laughs> tí n bá ti ní mo lóyún fún un ó máa dákẹ́. alájì gbàtà àwọn primary school ní gbogbo yẹn ti jẹ́ anybody. ah ọ̀pọ̀ nta ń ṣe náà kódà àgbàlagbà ń ṣe. ah ebe rí wọn ebe wọn ti ṣe tó mọ̀ dáadáa. ìyẹn bá ti lóyún tó báyìí yóò yàrá ń ṣe pé ah èmi ò ìfẹ́ oyún kọ́ lèmi ní. ṣe rí ọkọ tẹ ok ẹ jẹ́ kí n sọ báyìí ṣe rí ọkọ téèyàn fẹ́ lẹ́gàlì tó jẹ́ ọkọ èèyàn gan tó ṣe wedding fún yàn tó fẹ́yàn. bẹ́ẹ̀ni sínú ilé. ẹ ti ṣojọ máa jókòó pé àlàyé wa ọmọ méjì ni. tó bá ti pé mẹ́ta tó bá ti pé mẹ́ta yọ àwọn yòówù ni. ìjà ó dẹ̀ máa ṣẹlẹ̀ nínú ilé ìjà dẹ̀ máa ṣẹlẹ̀ as in ẹ ní bóyá ọkùnrin yẹn ti wo income ẹ̀ ó dẹ̀ ti wò pé òkè mi pẹ̀lú gbogbo responsibilities tó wà ńlẹ̀ yìí àwọn àbúrò mi ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbí gbogbo family mi ọmọ méjì ni mo lè take care wọn kì í ro ọmọ jẹ ṣe hmm. level of understanding wa ó gbọ́dọ̀ high tó bá ti ń di ọ̀rọ̀ ọlọ́mọ bíbí dé yìí hmm. ṣùgbọ́n a lot of us lákọ̀ọ́ máa wá òpó òkè ṣebí ilé ọkọ mi ni mo wà ẹ tí mo ṣe wà nílé ọkọ mi yẹn iye ọmọ tó bá wù mí ni mo lè bí iye ìwọ kọ́ ló máa sọ fún mi pé kí n bímọ báyìí ọkọ ní right láti sọ pé iye ọmọ báyìí ni mo fẹ́ bí ọ̀ ni mo fẹ́ ka bí òkè o tí wọn obìnrin bá ti wá lọ kọjá àyè ẹ o ti rẹ́dì láti gbọ́ bùkátà tí o dá sílẹ̀ nìyẹn because tó bá wo gbogbo nǹkan tí àti raise ọmọ nísìn èèyàn á rí i pé kò easy láti raise ọmọ mm. owó school owó oúnjẹ owó this owó that mm. àwọn ọmọ sí kẹ wọn ayé àtijọ́ kan tó bá ti fún wa lágbà ṣùgbọ́n nísìn àwọn ọmọ sí wọn ò rí bẹ́ẹ̀ so àti lọ́dọ̀ that ọkọ àtìyàwó gan tí wọ́n jọjọ fẹ́ra wọn hmm. agreement wà understanding wà ipe òkè báyìí láti wá fẹ́ ṣe òkè èmi àti ẹ̀ wá sí ìfẹ́ra wa nìyẹn òkè wá olóyún fún mi ah òun ló fi jẹ́ wípé step mother àbí ẹ̀ kí náà porúkọ ẹ̀ single mothers fi pọ̀ nígboro. tọ́ hmm. máa fa ọmọ ẹyọ kan jẹ́lẹ́jẹ́lẹ́jẹ́lẹ́. Ah, ah, ah, kò dáa. then a máa misinterpret concept relationship relation okay for the fact that ìwọ àtọkùnrin date ó yẹ kó béèrè questions okay ṣé a fẹ́ máa bímọ fúnra wa ni má sọ wípé torí pé a ti ń date nsìn. ó yẹ kó mìíràn béèrè. yes torí wọn ló máa ru oyún síkù. ìwọ ló máa ru oyún síkù ọkùnrin hmm. yes torí pé èmi àti ẹ ti ń date nsìn okay ṣé a fẹ́ bímọ fúnra wa ni okay tí ọ̀rọ̀ oyún bá ṣẹlẹ̀. Hmm, kí la máa ṣe. kí la máa ṣe but máa zoom pé òkè torí pé tí ọjọ́ ń fẹ́ra yín ọmọ ló gbọ́dọ̀ tẹ̀lé ọmọ ló gbọ́dọ̀ tẹ̀lé <laughs> ṣé ti ọ̀nìṣà ọmọ ló gbọ́dọ̀ yes ọmọ so àwọn obìnrin tó máa ń ronú bẹ́ẹ̀ kọ́ lọ kọ́ lọ change orientation yẹn kò kò kò because otherwise a rí pé single mothers kàn máa pọ̀ sí ọmọ máa pọ̀ sí ni bẹ́ẹ̀ ni. lásìkò tó yẹ kó wọ́n máa pọ̀ lápò single mother ọkàn máa pọ̀ gbòòrò. wàá máa fa ọmọ jẹ́lẹ̀jẹ̀ <laughs> ẹ̀ẹ́dẹ̀ rí pé irú ibẹ̀ yẹn kò kí ń sábà sí tí obìnrin yẹn bá jẹ́ni tó wà financially okay á dákẹ́ a máa take care ọmọ ẹ̀ fún rẹ̀. still inú ẹ̀ ò ní dùn gan. still inú ẹ̀ ò ní dùn. kò sí tó dàbí pé kí bàbá àti ìyá jọ tọ́jú ọmọ. kọjọ tọ́jú ọmọ because kò sí bó ṣe lè ṣe dánìkan dàyà kọ ọmọ yẹn at the end of the day hmm. òkè òkú ló kúrè bàbá ọmọ ló lọmọ. àbí. so now ọkùnrin yẹn wá di ẹni tó yẹ pé ó yẹ kẹjọ fi understand kẹjọ máa fi run ọ̀rọ̀ láì fún yín kẹjọ hmm. agree á wá di ẹni tó jẹ́ pé tẹ bá fẹ́ sọ̀rọ̀ ó lè máa ignore kọlẹ̀ àwa wa ẹ tó jẹ́ pé òun ló máa ń pè tẹ́lẹ̀ òun ló máa ń pè tẹ́lẹ̀ wàá máa fi kọ́ lé kiri àwo mẹ́sẹ̀jì ẹ̀ báyìí akọ̀ka o ti o ti o ti pé o ti fẹ́ da line òun. o ti rí pé line yẹn o ti dàrú o ti dàrú tẹ̀ ni o tiẹ̀ ti dàrú ni because agreement ọ̀rọ̀ ọmọ ó gbọ́dọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin. ṣé a fẹ́ bímọ. ṣé a fẹ́ bímọ ṣé relationship ìṣó máa ní ọmọ nínú. tó bá ti ní ah kò gbọ́dọ̀ mi nfẹ́ kó lọ́mọ o ìwọ má sọ pé dandan o fẹ́ lọ́mọ. tó bá ti lóun ò fẹ́ kó lọ́mọ lọ síbi tí wà á ti wọ kẹrẹ ọmú ọmọ tí wàá dẹ̀ pé ọmọ ṣàn wú ẹ̀ bí lọ síbi tí wà á ti rọmọ tó ti bí mọ ok. má sọ pé bóyá torí pé ẹni yìí o mo nífẹ̀ẹ́ o torí pé mo nífẹ̀ẹ́ ìfẹ́ nìkan ò ṣe o mo gbọ́dọ̀ bí ọmọ yẹn dandan dandan. ìfẹ́ kan máa ń ṣàyà gbangba ni o ìfẹ́ kò lẹ́sẹ̀ kankan lẹ̀. tẹ́yẹ̀ bá fi lè kọjá báńdìrì <laughs> so nǹkan tó ṣe kókó ni pé ọkùnrin àtobìnrin tí wọ́n bá yọjọ wà nínú relationship wọ́n gbọ́dọ̀ ní concrete agreement ẹ gbọ́dọ̀ wà on the same page. Mm. okay where are we going ask questions máa assume torí pé o rí pé ọkùnrin single ìyẹn ò míì ní pé fẹ́ fẹ́ o hmm. lóòótọ́ ọmọ pé kò sóbìnrin lọ́dọ̀ ẹ̀ hmm. lóòótọ́ ọmọ pé single father ni lóòótọ́ ọmọ wípé kò níyàwó àbí single yanyan àbí single yanyan kò tí ì máa rí rí <laughs> ìyẹn ò mí pé ok ó dẹ èyí méjì jẹ́ ìfẹ́ra yín ìyẹn ò mí hmm. pé you are his choice. ó lè nífẹ̀ẹ́. ó lè ó lè like yẹ ó lè like certain okay. things about you okay. but kó má like yẹ débi pé ó fẹ́ gbé ẹ sílé as ìyàwó eh. but àwọn obìnrin máa zoom pé àṣẹ ah, mi wà fine ni ṣé mo ti dàgbà jù ni <laughs> ṣé mi ti wá ṣe kíní kan ṣé mi ò mọ àwọn àwọn ni ṣé mi ṣe kíní kan ṣe àwọn kódà o lè dájú ìyàwó tó fẹ́ fẹ́ gan lọ. yes but yẹn kọ́ ló máa ta ó ní nǹkan tí ó ní point tó ń kà ó ti yé wọ o tó máa mi rí bí ewu <laughs> ṣe mi rí. ó yẹ kí èèyàn mọ̀ pé òkè orí kíní yẹn ni wàá dúró sí hmm. tó bá ti wá rí wípé ibi tá a bá tọ̀rọ̀ dé bí ọlọ́mọdé yẹn ó ń disagree ọkùnrin mi ò ní disagree hmm sharp ọkùnrin mi ìyàwó pé ó máa lo diplomacy. àmẹ́rẹ̀ lómi yóò sọ. agbóhùn àlàyé calm down. tó bá ti lè pé eh, calm down lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. Mm. lórí yẹn yọ ọba fìlíṣẹ́ gbam mm. ìfẹ́ hàn nìyẹn. Mm. ṣùgbọ́n tó bá ti di pé o wá sọ wípé o fẹ́ máa go against his own. Eh, tó wá rò pé dandan dandan ah. kò sí dandan bì kankan o. i'm sorry kò sí dandan ò sí níbi kíní yẹn o kò sí dandan ó máa já gbogbo ẹrú ni. ẹ̀yin omi ẹ bára yín sọ àtọkùnrin hmm. ẹ bára yín sọ. ó ṣe pàtàkì. because kò yí sí kìyẹn tó lóyún hmm. ó arúgbó kí yá hmm. ó tún bímọ tán yóò tó fún lọ́mú ọdún kan almost two years ti waste inú life ẹ nìyẹn almost ah, ẹdun náà two years gan kọ́ ó gbé yúkì fún roughly one year mm, ọmọ náà tún mú fún roughly one year náà ìgbà yẹn lọ́mọ́ṣẹ́ pé one year ìtọ́jú wá ṣe bẹ̀rẹ̀ àìsùn. roughly five years tẹ́lẹ̀ yóò bá roughly five years ó lọ dànù nìyẹn o. báwọn èèyàn dẹ̀ ṣe ti àwọn ọkùnrin míì tó yẹ kán tún fẹ́ bọ́tẹ̀ irú ah, ọmọ lọ́wọ́ yẹn wá ah, ah, sí àzùm pé. kọ̀sẹ̀ tí òrọ̀mọ jòjòló tó máa fẹ́ ru ẹni yẹn eh, eh. yàtọ̀ rò pé yadúlẹ̀ yẹn ti bọ́ sílẹ̀. kéèyàn máa rò pé bóyá ọkùnrin yẹn lòun fi ń ṣe o obìnrin gangan ló gbọ́dọ̀ jẹ́ kórìí òun pé tó bá ti dé level yẹn. ẹ já máa lórí ẹ dágbére mm. fáwọn àbọ̀ ọ̀rọ̀ la sọ fọmọlúwàbí. bẹ́ẹ̀ ni tó bá dénú ẹ̀ á dò dìde. Mm. so gbogbo eléyìí tá a ti sọ yìí náà káwọn èèyàn fi ṣe kí ni kán fi kẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣé ẹ̀yin èèyàn wa ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín èmi ọmọ yín Sterling Olúbùnmi ló ń dágbére lórí ètò pé ká pàdé láyọ̀. tó mm. ẹ̀yin wa ẹ ṣé gbọ́dọ̀ adúpẹ́ lọ́wọ́ yín Quadri Hamzat òun ló kọ mi ẹ ṣeun. Ah, from Accra to the world ó milẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. fún oyin tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ ajé ó bùgbàjẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó titi titi. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.